هو السميع البصير كرسي كتاب يروبا سبحانه وتعالى الله بقى السميع ينبرو فاي كين بقى الله ما دوب ينبرو ما رميي وزرمي ايه في هو الله يد الله يفوق عيدي ما هو القاف هو هو الله بقى أودي وعن لين عقيدة أهل السنة والجماعة لا يد يليق بجلاله الله يوتج تج تج تج يلوم bólọ́wọ́ ti rí àmàyàn òdìdó ọ̀sọ̀fún agbúgbọ́ bọ́wọ́ ti rí ni ó di wa àmọ́sọ̀fún agbókè ni yẹ́dùnú láyé fóòkà èdè ó di wa àyẹ̀sẹ̀ àṣẹ àyẹ̀dọ́gba ọlọ́wọ́n bá tó ń mẹ́un ọwọ́ kọ́ kúdúrà ni agbára ọlọ́run yìí ti ara ọlọ́run ọwọ́ lòun ní ọlọ́run lórí ọlọ́run ti wà ní ọlọ́run alùsọ̀nà ọ̀jẹ̀mọ́ àmọ́rú ọwọ́ wọn ni ليس والله تعالى عالم وعليكم السلام أشاعر أبي قصي أما بمعهم أني تمثيل تمثيل من إيه كوفي كجونكا ونقول تشبيه بيه جراوة أني تعتيل كوني قصي قصي وحاكو كمبلتني أني أني تعريف كو تشنجي oye bí mo mú ìṣọ́ ní ọwọ́ kó kúdúrà ni ó ti di ọwọ́ sí kúdúrà àti agbára ní ọlọ́run ìfẹ́ ó di bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ṣe ń pé àyà mẹ́rin kan bẹnu àyà mẹ́rin ni máa gé gáìrì bí àyà tó wà ní sọ́tò ولا يحيطون بشيء من علمه إلا بما شاء أهل كومبرين لوبا انتم فيكم وعليكم معا ولا يحيطون بشيء من علمه أهل بوا بويا بوتا مولوبا إلا بما شاء دوا في علما إلا لو أنا صدت ولا يحيطون بعلمه كسيمنا تبمن قلوبتا وبدوا ما مديا بينهم كلان بايغان tó bá mà ọmọ díẹ̀ náà ń parẹ́ ọmọ owó tí tùmínà ilmi ilẹ̀ akọlẹ̀ ìlà lẹ́yìn àyà tó pọ́pùlà yìí subhana rabbika rabbil izzati amma yasifun ó dáwọn afọ́ ní àkídà آية يعني أوتونا أقول فبلع سبحان ربك رب العزة عما يصفون إما نفونا با أبا يمج بصفة نفونا عما يصفون ọbẹ sífà tó fọlọ ní sífà tọlọ tọlọ fúnra rẹ àti tọlọ fún àmẹwọ owó ni ẹfẹ fọlọ ní sífà kan kí lọ mọ nkọlọ tó fẹ fún ní sífà yẹn bí àwọn èèyàn pé òun ẹ yà fàfà bàbá o àgbàlagbà bàbá o kàkà ọlọ́wọ́ kura ń bẹ bá mi kẹ́kẹ́ kẹ́kẹ́ kò sí dáwọn ìpè ńkó gbókò àná ti sinna kò sí dáwọn ìpè àná bí ẹ̀rẹ̀ kọ́nà ní bàbá ìgbà bàbá o gbogbo dáwọn ní bàbá lò ẹ̀ ń yọ ọlọ́wọ́ bá ẹ̀ ń wú ọlọ́wọ́ ọlọ́wọ́ kura ń bàbá wọn kọ́ ẹ̀yìn tí wọ́n gbá bọ́ọ̀lù pé òṣè òṣè bàbá lọ wọ́n máa kọ́ni burúkú yẹn ó ní yé ṣe wò lẹ́yìn náà èyí tó parí gbọ́ ẹ pé kọ́lẹ́sà kàmísìlì ṣé ó ń wọ owó sẹ́mi ọ̀gbà sí ara mẹ́rẹ̀ ni yóò máa jẹ́ safeguard fún yàn níbi ẹ̀rọ asma wa sifat ó yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa. náà kí ló لأن الرافدة كانوا بالأول متشبهة ولهذا قال أهل العلم فأفضل أول من عرف بالتشبيه أما تعمل لا خطوة التشبيه هشام ابن حكم الرافدي ومن هشام أما حكم الرافدي رافدا ثم حولوا من التشبيه إلى التعتيم ما هنا أو التشبيه من التعتيل وصاروا ينكرون الصفات إذا تقول صفة لوبا وجهان بن سفيان سيرجان بن سفيان يي أخذ بدعته من جهد ابن درهم وهم بابي داره عند الباو بداره يعني يمكن جهد أم درهم وجاء بن أخذ بدعته من عباد بن سمعان هنا بابي داره عنده سلسلة هم بعده عمان أم سمعان وعمان أخذ آمن طلوت التي أخذ آمن لبيد بن عاصم اليهودي ودي أكبر لدو تالوت أتفه لك بلاتفه بلاتفه آه ويا سنهم بنا الله يطلع نوا تعفو ọlọ́kùnrin sọ̀rọ̀ sí ẹtí bàbá ìgbà nínú ìsàmì wà àbáyé akadà àmì tààlù àbáyé gbàdọ̀ tààlù alẹ́rẹ̀ akadà àmì lùbẹ́yì ní yọmọ lọ lùbẹ́yì bìnà àsámù àyẹ̀hódì ọ̀gá gbogbo wọn àwọn onífẹ́ bá ìsìlámù ní báyìí ọ́mì mo ti ba kìtẹ́lẹ́tì yẹn alẹ́rẹ̀ sahara nàbí ìsọ̀jú sí sí ìrìbá bìsílà tó sọ fọlákàtì الناس قال يوسي ودي إيه؟ تكون بدعة التعاتيل أصل من اليهود يقولوا كيكو سيولو وباكو سيسبعي أبدا أصل راتب اليهود ثم إن أن أخذ سفيان نشأ في البلاد خلص عرصان آه، جام ثم إن جام بن سفيان أما سفيان نشأ في بلاد خرستان أو قبل تقاك من خرستان خراسان ني خراسان وفيها آه، كثير من الصحابية انهم ثم جتفون إلى وقم به وأباد الكواكب والفلاسفة وأخذ منهم أيضا ما أخذ وصار هذه بدعة مركبة من اليهودية وصبيعة ومشركين bídà yìí àwọn arí pé àkópọ̀ àwọn tó gbóra wọn àwọn yahudi àwọn sàbíyà àtàwọn ọ̀ṣẹ́bọ ní kúra wọn jọ wọn tẹ́jọ́ fi àádùn bídà fi ummatul islamiyya bídà bẹ̀rẹ̀ sí tẹ́ láàrin àwọn al'umma musulmi wa awulahi jahamiya mu'talla fi sifati yunkiruna sifat anu ma hasif wala bakuru min umman ankara asma'a ma'a sifat àwọn náà ti wá pín ẹ̀yìn lára wọn àwọn kan ní kò sí ọlọ́wọ́n bọ̀ ojúkò kankan kò lókò kankan àfi àtàwọn sífà rẹ̀ wà á ní èsì àsùnmá lẹ́yìnkà bí ìdáfọ̀ àlùlá àwọn kọ́mọtọ́mọtọ́ ní arrahman arrahim ẹgbẹ̀rún fi ti sẹ́rọ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala subhanahu إلى أنه جعلوا آل إضافات ليس بحقيقي ولو كان سنيا أو إضافة أفقني kéèsì pàtó ní kò rí lẹ́ni pàtó àwọn àná àsìmá lè bá di makalokati abókọ àwọn ẹ̀dẹ́ ẹ̀kan ni kéèsì ọlọ́ọ̀gá ní jẹ́bẹ̀ àwọn ẹ̀dẹ́ ọlọ́ọ̀mẹ kàsàmì ìndá ìndá òmìmáàna halkù sàmẹ̀ bí tọ́ba ní àsàmì màláìkà ti ń jẹ́ kí ẹ gbọ́rọ̀ ní jẹ́bẹ̀ kéèsì ọlọ́ọ̀ ní jẹ́bẹ̀ fi gẹ́rì wọ́n bàṣír kàdàrí malaika ń jẹ́ péjìkì orí náà ń kọ̀ǹtú orí náà ń jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí lọ́rọ̀ yàn wà á kádà báyìí ni wọ́n ṣe wà sí. ومنهم من أنكر أن يكون لله متصفا بالإثبات أو عدم به ọ̀rọ̀ gan ọ̀tàkù falsafa wọn ẹ̀rọ ìbá ní bá falsafa yẹn dójú rẹ̀ òun kò fẹ́ dúró ara rẹ̀ rú kò ní lọ́wọ́dé mọ́ kò ní lọ ìmọ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ wọn ìjọ pé wọ́n fi pe ṣéèkù ẹ̀ imam gazali ní hujjatul islam imam gazali imam ahlus sunna wa jamaa wọ́n ní àwọn falsafa tó jẹ gbàsùkò wọ́n ìlú gbóǹgàn lè kọ́pa falsafa ọwọ́ fi súnà rẹ̀ ọwọ́ bọ́ sínú falsafa ọwọ́ lọ wà bọ̀dà gbogbo ẹ̀ zero gbogbo ẹ̀ nígbà táwọn lọ lọ lọ lọ lọ zero táwọn ti bẹ̀rẹ̀ náà làwọn parí gbogbo èèyàn àjò sí àmọ́ ibi tọ́rọ tí wọ́n ti wọnú nǹkan Imam Ghazali nínú olómo ìyá òdì ní rẹ̀ síra rẹ̀ lọ́sẹ̀ popular jù ní òun gan olùmọ́kọ̀ falsafa gbà mí fáwọn ọmọ rẹ̀ pé dákàlà Ghazali bùtúnì falsafa wàdúrà kòrò mi làbí làjà wọ́n ní Ghazali wọn nù kọ̀ àwọn falsafa wọ́n fẹ́ jáde kó ń fi ní wọn hàlà wọ́n ní dákàlà Ghazali bùtúnì falsafa ikizari wani ikọ̀ àwọn falsafa wa ajaza khuruju min adilajar ọkà rẹ̀ kò tó bẹ̀rẹ̀ jáde láti kọ́ pàlà tó máa ń ka ọ̀rọ̀ gàdálì lọ́gbà mi ẹ̀rì tó kọlu falsafa gbà mi ó di wa ọlọ́wọ́ mọ́tà fọ̀rọ̀ yìí wa ó ń pè ní hujjatul islam naam. Oh wọ́n gbà kọ́gbà olùkọ́ tààtìlì ọdọ́kàmùwánì olùgbòmgbò mẹ́sọ̀ gánì ni wọ́n yọ lọ́wọ́ bá kò sí ní sífà kò sí mẹ́tì ṣe gbogbo lákàgbé gẹ́gẹ́ ìgbésí mọ̀ọ́dúdì ńbẹ̀ mọ̀ọ́dúdì wọ́n á ní ọlọ́wọ́ bá àgbọ̀dọ̀ pé mọ̀ọ́dúdì àdókọ́lọ́wọ́ bá ń bẹ̀ àdókọ́lọ́wọ́ sí múlá dóṣù àgbọ̀lọ̀ sọ pé màádùm ni màádùm ni pé ní tí ò sí tí wọ́n fi dára pé wọ́n ni ọlọ́run tó mìíràn mí lára ádámì ilẹ̀ òjò tí ó dá wa láti lọ́fà àwọn èèyàn tí wọ́n máa ra inú ọkọ̀ ọlọ́run bá wọn ha mo rí mọ́mọ́ nípa tí kò bẹ̀rẹ̀ ẹgbẹ̀ bẹ̀rẹ̀ gíláàmù mẹ́rin pé pé alwujud alwujud working center alwujud ọmọ akọ́lọ́ ní alwujud ọlọ́run bọ̀ ní alwujud ọlọ́ọ̀bà mọ̀júdù àmọ́kì kòpẹ́ ẹni kí ni àlùwòjúdù nínú kọlọ́ọ̀bà ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ní àlùwòjúdù ó di wà sẹ́bàtì ọlọ́run sọ àlùwòjúdù ní ẹ̀fẹ́ di àwọn tìjàníyà ni wáhátà tó wòjúdù gbogbo gbẹ́mbẹ́ ọlọ́ọ̀bà nù ọlọ́mọ sọ̀rọ̀ nù. naam qur'an lọ́dọ̀ tàwọn

kò dẹ̀ ṣe é ṣe kẹ́sìkọ́ náà ò ní ṣífà gbogbo lágbèrè àwí atẹ́ẹ̀kaalu ní wọ́n pe láàrẹ̀ jùlọ ànàkúlá ànà òwò kò sí kò sí kẹ́sìkọ́ ọlọ́wọ́ bá pé iná òmò òjòòdì pé ọlọ́wọ́ bá ń bẹ̀ wọ̀ wọ́lá àná òmò àdúrà kẹ́sìkọ́ ọlọ́wọ́ bá ò sí لأننا في إن قلنا عنه موجود شبعناه بما الموجودات ما دي ọlọ́ọ̀bá ń bẹ àfihàn àwọn kàfin bẹ náà nù وإن قلنا بأنه معدوم أنا ربوسي شبعناه بمعدومات أنا ربوسي من بلوان جيو سنانيو فنقول, فنقول لا موجود ولا معدوم جاء يقول كوكوبة قد منسب قد سنة وتيوسي فكبروا معقول وكذب المنقول ọlọ́ tí wọ́n ń tọ́kùnrin wọn bá sọ ọpọlọpọ náà gbé o wọ́n ọ̀rọ̀ ọ̀rọ̀ kùránù níta àrí kàrà wà gbàgbọ́ ó di wa àmọ́ wọn ọ̀nà fẹ̀kábìrú wọn bí tóbi almaakul nítorí bá láàká ìwọ̀n mu wọ́kàbìlábò mankul wọn pè ń tí àrí gbà náà sì pé kùránù àbí wọn gbà fún pẹ̀lú rọ وهذا لا يمكن لأن التقى بالوجود وعدمه في مقابل الدين لذين لا يمكن إرفاعهما ولا إجماعهما eléyìí ọ̀rọ̀ wọ̀nyí kan kò bá làákà ẹ̀ náà ọkùnrin táwọn rí fẹ́ẹ́ tiẹ̀ kó bá mu torí pé kí ni àwọn nǹkan méjì nù ní kí nǹkan máa bẹ àbí kí nǹkan máa sì ọ́fíìsì mi tó káàbì dìde yìí nítorí tó takọrọ àwọn méjì nù alẹ́dín la yóò kí ni ẹ̀rùfà ọmọkùnrin kò sí ti kékeré méjì kábí papọ̀ wàrà ìtìmọ̀ kákùn papọ̀ kò sí ti tí a wọn pé kó àbí àkùn bẹ̀ tẹ́bá ní kò sí kò sí tẹ́bá ní ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà nù bẹ́ẹ̀ la bó da àni yóò jẹ́ àhàdùn ọ̀kan wọn ní màá bẹ́ẹ̀ وفوصف الله بذلك تشبيه له ما في الله باوين كان ليه يرون الله بممتنعات على قائلته إليه كسيس لدوه سوا إليه كسيس لدوه سوا عندهم ذهبهم في قدر وقدر إن يرى قدر لدوه سوا ọ̀rọ̀ قدر لدوه ráfídà àwọn mùtẹ́zílà àwọn jàmíà àjúbò pítúláàfù pítúláàfù fọyẹ́kóòl wọ́n sọ pé innal insana ọmọ ìmìdírí yẹn mujabbir ala amalihi wọ́n túláàfù ti dúbà bẹ́ẹ̀ sí ni gbogbo tó mọ̀ yìí bá ṣe túláàfù kò sí yá dúró ìfìyà rẹ̀ túláàfù ni ti kìí lọ fẹ́ bẹ́ẹ̀ kò ní choice àfi kó ṣe tọ́lọ́n sọ kó ṣe òun insọ́là tó bá kírun ọlọ́run sọ kó kírun tọ́lọ́n sọ kó kò ní kírun fún wa mọ̀jùbò mọ̀jàbẹ̀ wọ́n tó fọ́sẹ̀ ni wọ́n yìí kọ́tàlá tó bá pààyàn fún wa mọ̀jùbò wọ́n fọ́sẹ̀ láti pààyàn ni wọ́n á kádà fọ́tà àlù záàrí kálẹ̀ hikmatu láàyè wọ́n á yàgbé ọlọ́wọ́ bá fún mi ní choice yàrá ìdá kára kúlọ̀ àmì mọ̀jùbò alá àmàlì yìí لم يكون الحكمة في الثواب والعقاب أو على سبحانه وتعالى تقوى فوصل من يعني أكتب بجبعتي يعني كسي adẹ́tì níbi káfíyà jẹ àwọn kan tugun wọn ṣe ẹsẹ̀ àbí káta àwọn kan lẹ́sẹ̀ tugun wọn ṣe ṣe dáadáa tí wọ́n fọ́ọ̀sì wọn fọ́ọ̀sì wọn ni bẹ̀rùmọ́tì lọ́dún tẹ̀sibíhi yòkọ́ àbú hàdà òyìnbó sábò àbà fọ́bíbọ́jọ́ ni mọ̀ṣíyà ti يقاب هذا قالوا قالوا لا في اجل اجل لا تسلل ثاني هذا ولذلك عطلوا على في ليل اوصاف المدح والذبح والذنب <coughs> قالوا شو اكو ستاني كيكو سدادا امام بري يبو فلا يمكن ان تمدع الانسان وتضمه كسيسي كو بريدي كتا اسدادا كسيسي كو بريدي كتا اسدادا لان العاصي تقول شيء مدبر وفوت يعني والمتي انت اللي تعرف بابا مدبر وفوت يعني so kò ní ìdíkọ́ ọmọpẹ́yẹ nìkan ara lọ́dọ̀ ọ̀tọ̀ wọn ìgbẹ́ ọlọ́kà fẹ́ bí àjẹ́lì kan ọkà fẹ́ bí àjẹ́lì ó di ọmọ ènìyàn kò ní màṣíyẹ́ ti o kò ní choice ẹ máa o bí gẹ̀ẹ́sì afá abdulhamman wí lẹ́gẹ̀ẹ́sì wọn ká kọ̀ọ̀rọ̀ àti pé mọ̀nṣá àmì kún àyè tàkì kí ni ọmọ yẹn choice tó bá fẹ́ mẹ́nà yẹn ọlọ́run yóò àjẹkọ̀ mọ̀nà náà jẹ́ máa فألعمها فجورها وتقواها وعديناه السبيل إما شاكرا وإما كفورا وبيل على سنة بابو أمام أراه فيقال لهم إن تأثموا إنكم إذا كنتم ذلك أثباتوا أن الله من الظالمين tí ẹ bá sọ bá àwọn ẹ̀sìn pọ́lọ́ ọba alábùn sí jùlọ nù lẹ́nàwó kẹfà yóò áàkìbọ̀ áàkì wọ́n wọ́n mọ́tòbìnrin alamàṣíà bóòlù ọlọ́wọ́ sọ fìyà fìyà jẹyàn tọ́sẹ̀ sẹ́pọ̀ òun náà ló ti fọ́sẹ̀ láti sẹ̀sẹ̀ wọ́n yóò sẹ́bù mọ́tà tọ́ra ẹ̀hún wọ́n wọ́n mọ́tòbìnrin alatọ̀ áàkì bóòlù ti sàn ẹ̀ńtúbà tẹ̀lé àṣẹ lọ́sẹ̀ tó فيكون أعطى ما لا يستحق أفوان تي أطلت لسنة وعاقل من لا يستحق هذا في أجنبية يقول يعني وهذا ظلم أنت قول أن سبس فقالوا لا وانا راو وانا فعلته هذا ليس بظلم ليس يعبسي لأن الظلم من تصرف المالك لغير ملكي انت أنت يعبسني في قيمة لو أكبر عليه بيبتيو تلقبرها kí ẹ agbára tí ti ọba kánú rèsì kọ́wọ́ kaduna rèsì kaduna ó sàbò sínú وهذا تصرف المالك في ملكه يفعل فيه ما يشاء àmọ́ ọlọ́wọ́ bá olóni wá ń ṣe tó tó wù ló sì wa ní ó fa òjì wọn بأنه باطل انت يقولوا يفنزرني لأن الملك إذا كان متصفا بصفات الكمال تيوبا تبعرون يقولوا أقلبا لن يخلف وعدا قلية دوري وقد قال الله تعالى رضقي ومن يعمل من الصالحات وهو مؤمن ومن يعمل من الصالحات انت باشي شيء وهو مؤمن انه شيء انت مؤمن فلا يخاف ظلما ولا عدما كما فيا أبو سي أبي ديكو نشاري أفل سفون ولو أخلف هذا الوعد لو بقى يعديه لكان نقدا في حقه يجب بني ولون تقرار أمو عليك وما وظلما في خلق يقول تبذفون أو يدين حيث وعدهم فأخلفهم ثلاثة فوا أدي أديوان ومذهبهم في أسماء وفي والإيمان ومذهبهم في أسماء الإيمان مذهبا وإروري ولوري أرقى إيماني والدين عجوز إرجاع ونحن نقول على عمل كفيلة فلوبة ويقولون ونقولوا إن الإيمان مجد الاعتراف الإنسان بالخالق تومي ميورو كريستيانيتي أما كريستيان بايك ọba ti gba jésù bí olùbàlà rẹ ni ẹ̀jẹ̀ jésù ó ti fọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ mọ́ bílíìfù ni àbí bẹ́ẹ̀ kọ́ ni pé ọtí gbà pé jésù olùbàlà rẹ gbogbo tó ṣe ẹ̀ṣẹ̀ rẹ ti fọ mọ́ bẹ́ẹ̀ ni àwọn mọ́rọ́jì àwọn náà tó bá tó bá ti gba pé mùsùlùmí ọlọ́ọ̀bá ni dágbọn nǹkan mọ́ wọ́n rí òkèrùn òkèrùn kò sí nǹkan bẹ́ẹ̀ gbogbo ẹ̀ bákan náà ni ó di ẹ̀ṣẹ̀ tó máa ń ṣe kò sí kò إن الإيمان هنا مجرد اعتراف الإنسان بخالق على وصف معتل في أن الصفات عزم طريقته فرأت وانا كتير بعد ذلك والله بعد أبو قيدة أتبعلي والله بعد أبو قيدة وإن الأقوال أو بلون تان سبحان الله الحمد لله تان نوبة والأعمال عدين تان جاء وتان باع لا يدخل في في الإيمان لا لا مدخل لها في الإيمان كسين إيمان قالين وأن الإيمان لا يزيد ولا ينقص فلوتي وإيمان يلكم كده كده لكم إيمان كوروا يي روتي ما واسق ربنا كيسام لي لو كقرآن فقل يزدادوا إيمانا ما إيمانهم والإيمان لا لا يزيد ولا ينقص وعاده ومن عاده أمور الثلاثة قالوا لين بلغنا لما نقول إن أفسك وعاد لعباد الله في ana afsaka ẹtú burúkú fàtí tó burúkú wà á àdìrẹ àtẹ̀tẹ̀ sí dédé jù ibà bọ̀lọ̀bọ̀ ẹ̀rọ ọlọ́gbogbo wọn gbogbo tó ń tẹ̀yọ́ dáhùn fẹ́ náà wọ́n ti tìrì ìmáàni sàwà ìmáàni wà bákanáàni bákanáàni ìmáàni wò ju àwọn lọ balkalu wọn lọ pé ìnà fìràwùnà tẹ̀rí fìràwùnà tẹ̀rí mọ́ọ̀mìn kàmáàlì ìmáàni ó ní ìmáàni ìmáàni yẹn ti péye wọ́n jìbìrì ìlú mọ́ọ̀mìn kàmáàlì ملائكة جبريل قالوا فرعون سواء وبقنا نوا إما نوا أما أن تقع مو فرعون ديرو يقول بي لكن فرعون كفر أقول عليه كفري لأنه إداها ربوبية لنفسه فقط أنتم بتسلقوا أكا كرامي الله بعطوهم ددع أتع تبيا كفري فصار بذلك كافرا وبعد كفري والله تعالى أعلم كدوا يا جبرك علوم عبر عندي رواد الكريم عبي وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته مرات جاء إبراهيم سليمان كما فأنتونا نرعنه رمضان بيدي تفسير أبد بكبائي كيف بكباي تفتونا نرعنه ọlọ́ba afẹ́rẹ́sà lójoojú ó ti mú ní ìbádà pé every kúmọ̀ dá two hundred naira Ibrahim Suleiman ọlọ́ba afẹ́rẹ́sà kásìmọ̀ bèrè bèrè àná sọ ọmọ tó yí àríta nígbà àgbàsọ́dọ̀ sátẹ́rẹ́ni tí ó ní ọba àgbàsọ́dọ̀ Nàìjíríà ó ti dójú ẹ̀ náà ẹ bèrè bèrè ẹni ẹ̀kọ́ dáhùn ẹ́ wọ́n dá ní mẹ́rìndínlẹ́gbẹ̀rún lọ́wọ́ a ní márèjì ní ìgbà yìí ní òní búra tó ń pè ní àwọn pákó Abdulfatah ọmọ sàárẹ̀ búra yẹn búra tó sọ́ọ̀gù mẹ́rin láàrin àwọn nípákó yẹn ní yẹn wọn fa ọ̀rọ̀ nípa tuntun nàgàn wọ́n ń pè ní wọ́n pè tẹ́láìsì òun ni ọmọ fẹ́ wọ́n ti bàyẹ̀ lọ́lẹ́ ọkọ̀ wọ́n ti ìtọ́lọ́njọ́ ni wọ́n ti so igi gẹ́ńjọ́ ni wọ́n àfẹ́ sọ̀rọ̀ onímọ̀ ṣáà so igi náà wọ́n sọ ohun ìdó ìdó ìdáàbò mẹ́wàá gbogbo ni wọ́n yìnbọn ìṣe ṣe àná. tuesday ti ń bọ̀ ọlọ́ba wa sọ mọ́tẹ́lẹ̀ ọlọ́ba wo ọlọ́ba dá sí náà. Uh, oníbèrè wọn ní ẹ̀dáhùn ṣé obìnrin ó lè gba àwẹ̀ títà ṣàwá pẹ̀lú àníyàn mẹ́ta àníyàn àkọ́kọ́ kó gbà pé. ọgbọ́n gan ni. àníyàn àkọ́kọ́ ni pé kó gbà pé òun gba àwẹ̀ monday àti thursday tàtàwà àníyàn ẹlẹ́ẹ̀kejì òun gba sita shawal àníyàn ẹlẹ́ẹ̀kẹta òun gba ramadan tí òun. tó yẹ <laughs> ẹ three one ọ̀rọ̀ ẹ wọlé lẹ́gbẹ̀ẹ́ kan ó lè gba mondays and thursdays o lè máa gba special àwọn ẹ̀mẹ́jọ mondays and thursdays yóò rí gbà pé ó ń gba àwẹ̀ mondays and thursdays ó lè gba special àwọn àmọ́ ramadan gbọ́dọ̀ gba ramadan yóò gba ramadan sunna yẹn o lè gbé ọ̀rọ̀ yẹn kó ó lè so kókó kó san ramadan yẹn kó fi ṣe sàwọn àlè nílẹ̀ ó fẹ́ pé ju kó ló ń gba mondays and thursdays àbí sàwọn àbí special àwọn láì san gbèsè ó lè wàrà o ó di nàm. ọ̀pọ̀ ẹ̀rọ fàánù jẹ́ tó lọ́dọ̀ tó bá wá jẹ́ pé ẹni olùwọlé kẹtọ̀ fún ìgbà mọ́lẹ̀ tàbí ọ̀dọ́ tó bá ti pé ẹsẹ̀ tàjáwájú ni òun ní kó láti mọ́ hmm. bóyá nìkú ó wò pé òun lágbára mẹ́fà tó ń lè gbà ní ìfọ̀dọ̀ kó wá ní àníyàn títàjáwájú kó wá gbà títàjáwájú ó kù nílé gbogbo ìtàn náà tí mọ́lẹ́ ní ìtọ́jú tí ó bá di oṣù tó ń bọ̀ ni òun fẹ́ gba Ramadan tí tóun jẹ tó bá ní bá ń bọ̀. sábúrú bẹ̀ sábúrú bẹ̀ àwọn fáàmì ní ara ọ̀ kò wọlé àmọ́rọ̀ wọ̀nyẹ wọlé tó torí àwọn fáàmì tẹ́ bá gbọ́gbọ́ yọ̀rọ̀ ní sọ́kà níbi ni man sama Ramadan thumma atba'ahu sitta min Shawwal kana kasiyami dar ẹni tó bá gba Ramadan tó bá gba mẹ́fà sí ní Ramadan tó bá bọ́lẹ̀ Shawwal yẹn tó bá bẹ̀rù kan tó bá di àwẹ̀ Ramadan kò sí gba Ramadan tẹ́lẹ̀ kó tó lè ní kí Shawwal tó wọlé ó di anagbani ara ọ̀rọ̀ yẹn wọlé tó nù máa wá Sayyida Aisha radiyallahu anha ó làwọn máa di àwẹ̀ Ramadan tẹ́ pé àwọn san àfi tó bá di nù Sha'ban ní ẹ̀sì Sha'ban tí Ramadan kú oṣù kan àbí nù ó di làwọn tó máa san ó di àwọn tí gbà pé wọ́n gba shawar ibi táwọn dr gómìnà ṣùgbọ́n ráyè wọlé nù gómìnà pé ó bẹ̀rẹ̀ táwọn obìnrin àti ìlànà wọn gba shawar tó wọ́n gbà ní òní máa fi ramadan lẹ̀ nínú sha'ban nẹ́sẹ̀ ó di wallahu ta'ala alam onídìí ó fi ń dájú pé ó fi dájú ó fi dájú kọ́sẹ̀ gbèsè ọwọ́ rẹ̀ kó ma mọ̀ bùyàn lẹ́bùn súnà ẹ̀bùnú Ramadan gbèsè lòun na di nà ara Ramadan yẹn tí wọ́n kò bá sọ níbi kú ọ wà nù táwọn ọmọ rẹ̀ tí wọ́n kò sọ́ọ̀tà fún àmọ́ tẹ̀sẹ̀ àwọn àbí ọ̀rọ̀ tí wa wallahu ta'ala alim hmm. ṣedédé ṣedédé bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bí ara ọ̀dọ̀ tó gúnmí ni yóò ní àwọn adìkẹ́ sí àrọ́dọ̀ àbẹ́jì sẹ́lẹ̀ àìsẹ́ ìdá àìsà kó lọ́nà àwọn sàábẹ́ tó ní tẹ́síkíyà ẹwà bó orí àwọn ìmàdí sì tó yẹ mú ní tíra kan lé ní àìsà tó kọ́ tíra yẹn àìsà àbúrò ìlànà sọ ní tíra yẹn pé àwọn sọ̀hábà tọ́rọ̀ bá rúwa lójú tabadọ́dọ̀ mọ̀mọ́ wa sayida aisha ari solution which means ó máa gbé pàtàkì lọ bá láwọn sàábà ẹwà bó rí làbọ̀ sí jìnlẹ̀ ní màá nítorí ó ní àwa sọ̀hábà tọ́rọ̀ bá rúwa lójú tabadọ́dọ̀ mọ̀mọ́ wa sayida aisha ari solution lẹ́yìn náà ó tún ní wá tẹ́síkì àná àbí ní ìdajì mayo ìdajì ẹ̀sìn ní ọ̀dọ̀ ẹ̀dẹ́ ti kọ́ ọmọbìnrin yìí ọkọ̀ ní ìdajì ẹ̀sìn yìí àbí ní sọ́mu náà ó sì mọ̀mọ́ wa sayida aisha lọ́fà mo sọ̀rọ̀ ẹ ẹlẹgbàgbé pé nípa mi ti official hajj wọn á dìbẹ̀ ìjọ kankan bá ní gàmánà yàtọ̀ gàmánà yàtọ̀ kí wọn ní imam malik imam abu hanifa àti àwọn wọn ní tí obìnrin bá ń sopó lọ́kọ̀ọ́kọ̀ gbọ́dọ̀ lọ sí hajj àwọn àwọn òpin àkílò lọ́gbà hajj wọn á ní ìgbà kó lè lọ tó pé aisha radiyallahu anha ó ti mẹ́ka wàá mú abụrụ fún àbúrò rẹ̀ tí ń ṣe ìdá lọ́wọ́ lọ sílẹ̀ lọ́sẹ̀ ọmúra tí Aisha wàá lè mú ọmọlùkù fún lọ́wọ́ lọ́sẹ̀ ọmúra ó ti hajj bẹ́ẹ̀ lágbára ju ọmúra lọ yẹ́n ló bá ara délé jágun mọ́kànlá alẹ́ ló bá pè mí pé mánà ó ti tú fìlù sún náà báàbò hajj àti umra òun wà àti kò sí tọjọ́ báyìí tí mo sọ ń bẹ̀ mọ̀lẹ́ àwọn àbẹ̀ mo ní kò kò wá dáadáa ni lóru yẹn lóbi náà jí lọ́dún láìbì mo bá wá ọ̀rọ̀ yẹn ti ah, wọ́ lọ mo sì tẹ́lẹ̀ ìjàmbá ní mọ̀ká ti bá kà ní sọ mo rántí dáadáa ramatu kiri kan ìyá tó wà ramatu kiri yẹn ìyá àbèjì ọdún ló sanwó hajj lọ́kọ̀ wọ́n tàráì ẹ̀sìn mọ́ ìsanwó hajj lọ́kọ̀ wọ́n tàráì ó bá ara yàn abẹ́ lọ́dún tó lọ wa wa wọ́n lọ fún bòbí ba báyìí nígbàgbé kó na báyìí ní ìdọ̀kún mo ti sàkún n <laughs> bá pe mútàlá ọlọ́dẹ kẹ mútàlá yẹn tó wá gbà yẹn da gbàdọ̀dọ̀ alọ́dẹ àdìyẹ wá gbà yẹn ọmọ nǹkan àdìsí àdìsí pòfẹ́tọ̀ rẹ̀ ọmọ nǹkan àdìsí ti àwọ̀ ah, lọ ọ̀rọ̀ sí ọ̀dọ́ nígbà tí dàmí yìí dàmí yìí sábà mi fi níbi lọ́wọ́ àwọn èèyàn ẹ̀dá ṣùgbọ́n ọba yìí sùn sọ̀rọ̀ kanjọ́ yẹn pé òun rántí ni mo sọ̀rọ̀ yẹn àmọ́ fíkì sùn náà ló pè dàmí yìí sábà mi ya àwọn kí zuru lọ́wọ́ mo kàn rántí pé báàbò ìdálọ́ ìkìlẹ̀ òkèdè báàbò hajj àti umra báàbò òkú lọ́yẹ̀kí bá babu dábọ̀ ìdà bá rí bẹ́ẹ̀ lóṣọ̀ bá rí bẹ́ẹ̀ lóṣọ̀ nínú ìdíjọ pé àmọ́ tó wá ṣẹlẹ̀ ní pé àfa ṣéèdì sábìk kọ̀ wá múra wá owó tó gbà wá wá ó dáwọn Buhari ra wa Musu mọ́tò bá ti pé mọ́tàlá múláàdì wa àmọ́ ṣéèdì sábìk wá níbi lọ́wọ́ àmọ́ tó bá fún gbàgbà pé bẹ́ẹ̀ ní àdìsí wa lọ sọ̀hìn rẹ̀ ni pé ẹni tó gbà wá pọ̀pọ̀pọ̀là ni musannaf abdulrazak musannaf abdulrazak ó di wa báàrí bá pé awal báwo nu maktabar shamila abáàdá àdìsí méjì gẹ̀rẹ́ àtẹ̀síwárí mbẹ́ mọ̀mọ́ wa sẹ́yìn àìsà lọ́wọ́ mú gbòkú sùn lọ ẹ̀ẹ́dẹ́gbà mọ̀ bẹ̀rẹ̀ project bí mo tó gbà ìpè don't marry me tó wá fi ma ó dàbí ọ̀rọ̀ dísínẹ́rì àbí ọ̀rọ̀ kéde ó wá fi ma gbólóhùn kan nù hadith tó bá ti lóun sáàmì láyé wáyé tẹ́ gbólóhùn kan yẹn bẹ́ẹ̀ pé àná àìsíkà radiyallahu anha àná àjá àti ìlànà Madina جاءت الى المدينة بات ما, ما عائشة بات المدينة بات جاءت الى المدينة كمبيوتر كان بلاد تليفون بقوا عليه بطل بعدين بتليفون أما أنا أجد أنا من تلان لفوا بتاع ركويا wọ́n ha gbogbo àdíjì sí gọ́gùnbì àti ìbílẹ̀ tí wọ́n ní ìsìn àbámi mẹ́rin tẹ́ gọ́gùn bá ti gọ́gùn ẹ̀ báyìí afáàkẹ́ ti tíra kan tó ń hagi lórí ẹ̀ oní dáì àti dáìyà oní dáì àmàlùfẹ́ ti pípè ṣiṣẹ́ rí ni dáìyà àmàlùfẹ́ ti pípè ṣiṣẹ́ rí ni ṣe mọ́ pípè bí dáà gbogbo adẹ̀ní ìta ìtẹ̀lé ìgáta dáyà ọmọ tó mọ́ fún sábàbí wà ní sábàbí wà rí nǹkan tàfà ìsọ̀nà òun wà láyà ọ̀nà ọmọ mọ́ sọ fún wábí jáwá dáyà káàkiri ní ogun àdí akẹ́lẹ́ kanú bẹ́ àkí ní mo gbéra gbàgbà alẹ́bí pèrè ní àná nígbà tí wọ́n sí ya kaki lè ṣe ẹnìkan bá lè ṣe alẹ́bí sípè fún wọn ní àà ìnáma àbọ̀ ìsùbà dáyà tẹ́lú wà rahmatan ogun nìjẹ ní dáìyà tẹ́n ọ̀rà tàbí ní pẹ̀lú ẹ̀rẹ́ ní pẹ̀lú sí nǹkan aburú ó di pàṣẹ fáfá ẹ̀rẹ́ sí ni ó di ọ̀ṣọ́ kí ní kọ̀mpútà ó ti nà ó ti mú nǹkan simple fún àwọn yẹn pọ̀ jù àwọn tó ń lọ àjẹ̀lú jọ ìkọ́ àwọn máa lò àwọn máa lò digital tiwa ní kò sí nǹkan